ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkòrí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìbùkún náà a ó kà látinú Gálátíà orí kẹta ẹsẹ̀ ìkeje ó kà báyìí pé kí ó yé yín pé àwọn ẹni tí ó bá gbàgbọ́ ni ọmọ abrahamu ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lóye nípa ti ẹ̀mí ni ó mọ agbára tó wà nínú jíjẹ irú ọmọ abrahamu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé lénìí lọ́nà kan tàbí ọ̀nà mìíràn wọ́n á fẹ́ wá láti so ara wọn pọ̀ mọ́ ìdílé abrahamu kí ni ìdí nítorí wípé gbogbo ènìyàn ló fẹ́ ìbùkún náà ìbùkún náà ni agbára láti òkè wá eléyìí tí a ń fi fún ènìyàn láti ṣe rere ní inú ayé òṣì yìí gẹ́gẹ́ bí ìwé òwe orí ẹsẹ̀ kejìlélógún proverbs ten twenty two ti sọ wípé ìbùkún ọlọ́run ló múni là láì fi làálàá kún ìbùkún náà ni ohun tí ó mú kí ènìyàn ṣe àṣeyege tàbí kí ènìyàn tayọ àwọn ọ̀tá rẹ̀. Ìbùkún náà ni ohun tí ó ń sọ ènìyàn di orí tí ó mú ènìyàn kúrò ní ipò èrò. Bákan náà ni òun náà ni ó ń mú kí orílẹ̀-èdè kan máa ṣe àkóso àwọn orílẹ̀-èdè mìíràn. Nígbà tí Ọlọ́run dá ènìyàn, ó bùkún irú ènìyàn ó sì fún ènìyàn ní agbára láti ṣe àkóso lórí gbogbo ohun abẹ̀mí tí òun ti dá èyí ni ìdí tó fi jẹ́ wípé bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun abẹ̀mí ló wà tó dàbí ẹni wípé wọ́n ní agbára ju ènìyàn lọ ènìyàn ni ó ń ṣe adarí kíni yóò jẹ́ ìpín àti àyànmọ́ ohun gbogbo tí Ọlọ́run dá a lè mú àwọn ẹranko so kí a sì kó wọn pamọ́ sí ilé ibi tí à ń kó ẹran pamọ́ sí ní ọgbà àwọn ẹran ṣùgbọ́n àwọn ò lè ṣe bẹ́ẹ̀ fún wa. ìbùkún náà ó ní ó mú kí ẹni tó dàbí ẹni wípé kò ní agbára àti okun tó tó nípa ìrí ènìyàn àti nípa èrò ọpọlọ kí ó di ẹni tí ó ń ṣe àkóso àwọn ẹni tí ó lágbára jùlọ. ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ nínú Kristi tí ó sì ń tẹ̀síwájú láti rìn nínú ìgbàgbọ́ ni irú ọmọ abrahamu nípa ti ẹ̀mí abrahamu ni ẹni náà ẹni tí ó ní ẹ̀tọ́ sí gbogbo ìbùkún ọlọ́run ó lè rìn nínú ìbùkún ọlọ́run nípa tara àti nípa ti ẹ̀mí kí àwọn eléyìí sì farahàn nínú ayé rẹ̀ nítorí wípé òun ni ẹni tí ọlọ́run ṣe ẹ̀dá ìbùkún náà fún àwọn ìbùkún ti ẹ̀mí tí ó ń bẹ ní ìlú ọ̀run níbi tí kòkòrò kìí ti jẹ tí olè kìí sì kó nítorí náà ẹnikẹ́ni tí ó bá gba Jésù gbọ́ ti sopọ̀ mọ́ ilé Ábráhámù òun náà sì ní ẹ̀tọ́ sí àwọn ìbùkún tí a ṣẹ̀dá fún Ábráhámù yìí ẹ máa lọ sínú ayé lónìí kẹ́ máa mọ̀ wípé a ti gba gbogbo ìbùkún ti ẹ̀mí e tí ó ń bẹ ní ọ̀run gẹ́gẹ́ bí ìwé éfésù orí kìíní ẹsẹ̀ kẹta ti sọ. àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tí o ní láti jẹ́ alábàápín nínú ìbùkún rẹ̀. sọ fún ọlọ́run olúwa mo gbàdúrà ràn mí lọ́wọ́ láti rìn ní ọ̀nà tí yóò mú kí ìbùkún rẹ̀ kí ó farahàn nínú ayé mi. àmín. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí ìwé gálátíà orí kẹrin dé orí ìkẹfà ẹ máa bá wa kálọ. gálátíà orí kẹrin ohun tí mò ń sọ ni pé nígbà tí àròlé bá wà ní ọmọdé kò sàn ju ẹrú lọ bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó ní gbogbo nǹkan tí bàbá rẹ̀ fi sílẹ̀ nítorí pé òun alára wà lábẹ́ àwọn olùtọ́jú ohun ìní rẹ̀ sì wà ní ìkáwọ́ àwọn alámòjútó títí di àkókò tí bàbá rẹ̀ ti dá bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú wa nígbà tí a jẹ́ ọmọdé a jẹ́ ẹrú àwọn oríṣiríṣi ẹ̀mí tí a kò fojú rí ṣùgbọ́n nígbà tí ó tó àkókò tí ó wọ̀ ọlọ́run rán ọmọ rẹ̀ wá obìnrin ni ó bí i ó bí lábẹ́ òfin àwọn júù kí ó lè ra àwọn tí ó wà lábẹ́ òfin padà kí a lè sọ wá di ọmọ ọlọ́run rán ẹ̀mí ọmọ rẹ̀ sínú ọkàn wa ẹ̀mí yìí ń ké pé bàbá láti fi hàn pé ọmọ ni ẹ jẹ́ nítorí náà ẹ kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ bí ẹ bá wá jẹ́ ọmọ ẹ di ajogún nípasẹ̀ iṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí ẹ kò mọ Ọlọ́run ẹ di ẹrú àwọn ẹ̀dá tí kìí ṣe Ọlọ́run nísinsìnyí ẹ mọ Ọlọ́run tàbí kí a kúkú wípé Ọlọ́run mọ̀ yín báwo ni ẹ ṣe tó fẹ́ yí padà sí àwọn ẹ̀mí tí a kò fi ojú rí tí wọ́n jẹ́ aláìlera àti aláìní tí ẹ tó fẹ́ máa lọ ṣe ẹrú wọn ẹ̀ ń ya oríṣiríṣi ọjọ́ sọ́tọ̀ ẹ̀ ń rántí oṣù tuntun àkókò àti àjọ̀dún ẹ̀rù yín ń bà mí pé kí gbogbo làálàá mi lórí yín má wàá jẹ́ lásán ẹ̀yin ará mo bẹ̀ yín ni ẹ dà mo ti dà nítorí èmi náà ti dà yín ẹ kò ṣẹ̀ rárá ẹ mọ̀ pé àìlera ni ó mú kí n wàásù ìyìn rere fún yín ní àkọ́kọ́ ẹ kò kọ ohun tí ó jẹ́ ìdánwò fún yín nínú ara mi bẹ́ẹ̀ ni ẹ kò fi mí ṣẹ̀sín ṣùgbọ́n ẹ gbà mí bí ẹni pé áńgẹ́lì ọlọ́run ni mí àní bí ẹni pé èmi ni Kristi Jésù kò sí bí inú yín kò ti dùn tó nígbà náà kí ni ó wá dé nísinsìnyí nítorí mo jẹ́rìí yín pé bí ó bá ṣeé ṣe nígbà náà ẹ bá yọ ojú yín fún mi mo wá ti di ọ̀tá yín nítorí mo sọ òtítọ́ fún yín kì í ṣe ire yín ni àwọn tí wọ́n ń ṣáájú yín wá ohun tí wọ́n ń wá ni kí wọ́n lè fi yín sínú àhámọ́ kí ẹ lè máa wá wọn ó dára kí a máa wá ara ẹni nínú ohun rere nígbà gbogbo kì í ṣe nígbà tí mo bá wà pẹ̀lú yín nìkan ẹ̀yin ọmọ mi ara ń ni mí nítorí yín bí obìnrin tí ń rọbí lọ́wọ́ títí ẹ ó fi di àwòrán Kristi ó wù mí bíi pé kí n wà lọ́dọ̀ yín nísinsìnyí kí n yí ohùn mi padà nítorí ọ̀rọ̀ yín rú mi lójú ẹ sọ fún mi ẹ̀yin tí ẹ fẹ́ wà lábẹ́ òfin ṣé ẹ gbọ́ ohun tí òfin wí nítorí ó wà ní àkọsílẹ̀ pé Abraham ní ọmọ méjì ọ̀kan ọmọ ẹrúbìnrin ọ̀kan ọmọ obìnrin tí ó ní òmìnira ó bí ọmọ ti ẹrúbìnrin nípa ìfẹ́ ara ṣùgbọ́n ó bí ọmọ tí obìnrin tí ó ní òmìnira nípa ìlérí Ọlọ́run àkàwé ní nǹkan wọ̀nyí obìnrin méjèèjì yìí jẹ́ májẹ̀mú méjì ọ̀kan láti òkè Sinai tí ọmọ rẹ̀ jẹ́ ẹrú èyí ni Ágárì Ágárì ní òkè Sinai ní Arábíà tí í ṣe àpẹẹrẹ Jerúsálẹ́mù ti òní ó wà nínú ipò ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n Jerúsálẹ́mù ti òkè wà nínú òmìnira òun ni ìyá wa nítorí ó wà ní àkọsílẹ̀ pé. máa yọ̀ ìwọ àgàn tí kò bímọ rí sọ̀rọ̀ kí o kígbe sókè ìwọ tí kò rọbí rí nítorí àwọn ọmọ àgàn pọ̀ ju ti obìnrin tí ó ní ọkọ lọ. ṣùgbọ́n ẹ̀yin ará ọmọ ìlérí bíi Ísákì ni ṣùgbọ́n bí ó ti rí látijọ́ tí ọmọ tí a bí nípa ìfẹ́ ara ń ṣe inúnibíni ọmọ tí a bí nípa ẹ̀mí. E bẹ́ẹ̀ náà ni ó wà títí di ìsinsìnyí ṣùgbọ́n kí ni ìwé mímọ́ wí ó ní. lé ẹrúbìnrin àti ọmọ rẹ̀ jáde nítorí ọmọ ẹrúbìnrin kò ní bá ọmọ obìnrin tí ó ní òmìnira pín ogún bàbá wọn. nítorí náà ará a kì í ṣe ọmọ ẹrúbìnrin ọmọ obìnrin tí ó ní òmìnira ni wá. Galatia orí karùnún irú òmìnira yìí ni a ní Kristi ti sọ wá di òmìnira ẹ dúró nínú rẹ̀ kí ẹ má sì tún gbé àjàgà ẹrú kọ́rùn mọ́ èmi Paul ni mo wí fún yín pé bí ẹ bá kọlà Kristi kò ṣe yín ní àǹfààní kankan mo tún wí pé gbogbo ẹni tí a bá kọ nílà di ajigbèsè ó ní láti pa gbogbo òfin mọ́ ẹ ti ya ara yín kúrò lọ́dọ̀ Kristi ẹ̀yin tí ẹ ń fẹ́ ìdáláre nípa òfin ẹ ti yapa kúrò ní ọ̀nà oore ọ̀fẹ́ ṣùgbọ́n ní tiwa nípasẹ̀ ẹ̀mí ni a ń retí ìdáláre nípa ìgbàgbọ́ nítorí ọ̀ràn pé a kọlà tàbí a kò kò jẹ́ nǹkan kan fún àwọn tí ó wà nínú Kristi Jésù ohun tí ó ṣe kókó ni ìgbàgbọ́ tí ó ń ṣiṣẹ́ nípa ìfẹ́ ẹ ti ń sáré ìje dáradára bọ̀ ta ni kò jẹ́ kí ẹ gba òtítọ́ mọ́ ìyípadà ọkàn yín kìí ṣe láti ọ̀dọ̀ ọlọ́run tí ó pè yín. ìwúkàrà díẹ̀ ní mú kí gbogbo ìyẹ̀fun wú sókè. mo ní ìdánilójú nínú olúwa pé ẹ kò ní ní ọkàn mìíràn ṣùgbọ́n ẹni tí ó ń yọ yín lẹ́nu yóò gba ìdájọ́ ọlọ́run ẹni yòówù kí ó jẹ́ ará tí ó bá jẹ́ pé ìwàásù pé kí ènìyàn kọlà ni mò ń wà kí ló dé tí wọ́n fi ń ṣe inúnibíni sí mi. Si ǹjẹ́ a ti mú ohun ìkọ̀sẹ̀ àgbélébù Kristi kúrò ìbá wù mí kí àwọn tí ó ń yọ yín lẹ́nu kúkú gé ara wọn sọnù pátápátá òmìnira ni a pè yín sí ẹ̀yin ará ṣùgbọ́n kí ẹ má ṣe lo òmìnira yín fún ìtẹ́lọ́rùn ara yín ìfẹ́ ni kí ẹ máa fi ran ara yín lọ́wọ́ nítorí gbólóhùn kan kó gbogbo òfin já èyí ni pé. fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ ṣùgbọ́n bí ẹ bá ń bá ara yín jà tí ẹ ń bu ara yín sán ẹ ṣọ́ra kí ẹ má bàa pa ara yín run ṣùgbọ́n mò ń sọ fún yín pé kí ẹ jẹ́ kí ẹ̀mí máa darí ìgbé ayé yín tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ kò ní mú ìfẹ́kùfẹ́ ara ṣẹ nítorí ohun tí ara ń fẹ́ lòdì sí àwọn nǹkan ti ẹ̀mí bẹ́ẹ̀ sì ni ohun tí ẹ̀mí ń fẹ́ lòdì sí àwọn nǹkan ti ara ẹ̀mí àti ara lòdì sí ara wọn àyọrísí rẹ̀ ni pé ẹ kì í lè ṣe àwọn ohun tí ó wù yín láti ṣe bí ẹ̀mí bá ń darí yín ẹ kò sí lábẹ́ òfin àwọn iṣẹ́ ara gbangba àwọn ni àgbèrè ìwà èérí wọ̀bìà ìbọrìṣà oṣó odì yíyàn ìjà owú jíjẹ ìrúnú ọ̀kánjúwà ìyapa rìkísí inú burúkú ìmutípara àríyá àwọn ọ̀mùtí àti irú nǹkan bẹ́ẹ̀ ohun tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ ni mo tún sọ fún yín pé àwọn tí ó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò ní jogún ìjọba ọlọ́run ṣùgbọ́n èso tí ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà sùúrù àánú iṣẹ́ rere ìṣòtítọ́ ìwà pẹ̀lẹ́ ìsẹ́ra ẹni kò sí òfin kan tí ó lòdì sí irú nǹkan báwọn yìí àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan àwọn nǹkan ti ara mọ́ àgbélébù pẹ̀lú ìfẹ́kùfẹ́ àti ìgbádùn ara bí a bá wà láàyè nípa ẹ̀mí ẹ jẹ́ kí a máa gbé ìgbé ayé ti ẹ̀mí ẹ má jẹ́ kí a máa ṣe ògo asán kí a má máa rú ìjà sókè láàrin ara wa kí a má sì máa jowú ara wa. Galatia orí kẹfà. Ará bí ẹ bá ká ẹ̀ṣẹ̀ mọ́ ẹnìkan lọ́wọ́ kí ẹ̀yin tí ẹ̀mí ń darí ìgbé ayé yín mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ ṣọ́ra rẹ kí a má bàa dán ìwọ náà wò ẹ máa ran ara yín lẹ́rù bẹ́ẹ̀ ni ẹ ó ṣe mú òfin Kristi ṣẹ nítorí bí ẹnìkan bá rò pé òun jẹ́ pàtàkì nígbà tí kò jẹ́ nǹkan ara rẹ̀ ni ó ń tàn jẹ kí olúkúlùkù yẹ iṣẹ́ ara rẹ̀ wò nígbà náà yóò lè ṣògo lórí iṣẹ́ tirẹ̀ kì í ṣe pé kí ó máa fi iṣẹ́ tirẹ̀ wé ti ẹlòmíràn nítorí olúkúlùkù gbọ́dọ̀ ru ẹrù tirẹ̀ ẹni tí ó ń kọ́ ẹ̀kọ́ ìyìn rere gbọ́dọ̀ máa pín olùkọ́ rẹ̀ nínú àwọn nǹkan rere rẹ̀ ẹ má tan ara yín jẹ ènìyàn kò lè mú ọlọ́run lọ́bọ ohunkóhun tí ènìyàn bá gbìn ni yóò ká nítorí àwọn tí ó bá ń gbin nǹkan ti ẹ̀mí yóò ká àwọn nǹkan ti ẹ̀mí tí í ṣe ìyà ìnípẹ̀kun kí a má ṣe jẹ́ kí ó sú wa láti ṣe rere nítorí nígbà tí ó bá yá a ó kórè rẹ̀ bí a kò bá jẹ́ kí ó rẹ̀ wá. nítorí náà bí a bá ti ń rí àyè kí a máa ṣe oore fún gbogbo ènìyàn pàápàá fún àwọn ìdílé onígbàgbọ́ ọwọ́ ara mi ni mo fi kọ ìwé yìí sí yín ẹ wò ó bí ó ti rí gàdàgbà gàdàgbà gbogbo àwọn tí wọ́n ń fẹ́ kí àwọn ẹlẹgbẹ́ wọn mọ̀ wọ́n ní ẹni rere ni wọ́n fẹ́ fi ipá mú yín kọlà kí àwọn ẹlẹgbẹ́ wọn má bàa ṣe inúnibíni sí wọn nítorí àgbélébù Kristi nítorí àwọn tí wọ́n kọlà pàápàá kì í pa gbogbo òfin mọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ kí ẹ kọlà kí wọ́n máa fi yín fọ́nu pé àwọn mú yín kọlà ṣùgbọ́n ní tèmi kí a má rí i pé mo ń fọ́nu kiri àfi nítorí àgbélébù olúwa wa Jésù Kristi nípasẹ̀ ẹni tí ayé yìí ti di ohun tí a kàn mọ́ àgbélébù lójú mi tí èmi náà sì di ẹni tí a kàn mọ́ àgbélébù lójú rẹ̀ nítorí àti akọlà ni àti akòkọlà ni kò sí èyí tí ó já mọ́ nǹkan kan ohun tí ó ṣe pàtàkì ni ẹ̀dá titun kí àlàáfíà àti àánú Ọlọ́run kí ó wà pẹ̀lú gbogbo àwọn tí ó bá ń gbé ìgbé ayé wọn nípa ìlànà yìí àti pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run láti ìgbà yìí lọ kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́ nítorí ojú pàṣán wà ní ara mi tí ó fi hàn pé ti Jésù ni mí ará kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú yín àmín. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.